وعن عن من حديث أبي السعيد سعد بن مالك بن سنان الخدري رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال كان في من كان في من كان قبل قبلكم رجل قتل تسعة وتسعين نفسا فسأل عن أعلم أهل الأرض فدل على راهب فأتاه فقال إنه قتل تسعة وتسعين نفسا فهل له من توبة فقال لا فقتله وكمل به مئة ثم سأل عن أعلم أهل الأرض فدل على رجل عالم فقال إنه قتل مئة نفس فهل له من توبة فقال نعم ومن يحول بينه وبين التوبة انطلق إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله تعالى فاعبد الله معهم ولا ترجع إلى أرضك فإنها أرض سوء فانطلق حتى إذا نسف الطريق أتاه الموت فاختصمت فيه ملائكة رحمة وملائكة العذاب فقالت ملائكة رحمة جاء تائبا مقبلا بقلبه إلى الله تعالى وقالت ملائكة العذاب إنه لم يعمل خيرا قط فأتاهم ملك في سورة آدمي فجعلوه بينهم أي حكما فقال قيسوا ما بين الأرضين فإلى أيتهما كان أدنى فهو له فقاسوا فوجدوه أدنى إلى الأرض التي أراد فقبضته ملائكة رحمه òrìṣẹ́lá mọ́sánlọ́sọ́lá nínú harifi abu sa'id sa'ad bin malik ibn sinan al-khudri ó ní pé òrìṣẹ́lá mọ́sánlọ́sọ́lá ṣàlàyé fún wa ó nínú àwọn tó ṣíwájú yín ó súnmọ́ kó jáwọn bà ní israel àbáwọn ọjọ́ míì tọ́lọ̀mbà lékẹ́ ọ láti rán àwọn òjíṣẹ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní káàdà kọbùlá kùmrọ̀jùlọ kọtàlá tí àtàn wà tí sẹ́yìnà mìíràn arákùnrin yìí ìmọ̀ ń pààyàn ni ó ti wá pààyàn lórí 99 fasa'ala an a'lam ahli out. ard ìgbà tó pààyàn lórí 99 yìí káàsì pé èèyàn kan ọlọ́ọ̀bá àlíkà ní pé ẹni tó bá pẹ́ èèyàn kan ka annahu qatala an-nasa jami'a bígbà tó yẹ kó pa gbogbo èèyàn tó wà lórí ilẹ̀ ni bí ìpànìyàn ìṣẹ́ ẹ̀ṣẹ̀ ìpànìyàn bó ti tóbi tó níwájú ọba dẹ́dà òun lélẹ́yìí ó wá bẹ̀rẹ̀ sí ní béèrè nígbà tó gba 99 pé ta ló nímọ̀ jù lórílẹ̀ ìdí tó fi ń béèrè pé ta ló nímọ̀ jù lórílẹ̀ ni pé ó fẹ́ túbá sọ́rọ̀ náà bá àlékè fàdúlà alárọ̀hìbìn ìgbà tí àwọn èèyàn wà tọ́ka sí ipẹ́ tó nímọ̀ jù lórílẹ̀ lélẹ̀ yìí wọ́n tọ́ka ẹ̀ sí ẹni tá ń pè ní rọ́hìb àwọn tá ń pè ní rọ́hìb àwọn olùsí náà wọn tí wọ́n wà láàrin àwọn yẹ̀húdí àbáwọn nàṣọ́rọ́ pàápàá jùlọ àwọn nàṣọ́rọ́ gbólóhùn rọ́hìbù yìí wọ́n yọ́ látara rọ́hàbá kódà wọnú Qur'an bitọ́lọ́wọ́n bá líkẹ́ àti ń ròyìn àwọn ẹni tí àwọn ànábí ọlọ́run kánú yad'una raghbatan wa rahba pé tí wọ́n bá ń pẹ́lọ́wọ́n bá lékiọlá wọ́n máa pẹ́lọ́wọ́n bá lékiọlá pẹ̀lú ẹ̀mí pé wọ́n ní gbèǹlé pọ́lọ́wọ́n bá lékiọlá ò jẹ́ tiwọn wọ́n sì máa bẹ́ ọlọ́wọ́n bá lékiọlá pẹ̀lú ìpáyà pọ́ bá ṣe yóò rọ́lọ́wọ́n bá lékiọlá tó bá wù ó lè dàdó àwọn làwọn láyà látara rọ́hìbì yìí kíyàn páyọ̀ lọ́wọ́n bá lékí ọlẹ́rán ti yọ gbólóhùn rọ́hìb àwọn tí wọ́n máa ń sin lọ́wọ́n bá lékí lọ́lébí yí pé wọ́n a máa kú láwùjọ kódà ààrẹ tí ó sọ ṣéènì mẹ́rẹ̀ lọ́rùn tí ó kówó ẹkóhun sáfáyé bọ́lọ́wọ́n bá lékí ọ láti kàǹkà tó bó ti tóbi tó èèyàn gbọ́rọ̀ ní nǹkan míì tí ó ṣe àfìsín lọ́wọ́n bá lékí ọlá kódà wọ́n máa tẹra wọn lọ́dà kí wọ́n kankan má fi lè dí sísin lọ́wọ́n bá lékí ọlá wọn òríṣẹ́ láàmù sàṣàlámù bá ṣàlàyé fáwọn olóòlù sàṣàlámù ṣàlàyé fáwọn èèyàn ipé láàrọ̀ bà ní yẹta fil islam ìsìnlọ́nà bà líkẹ́lá báyìí téèyàn lọ sásíbì kan gbogbo orúkọ téèyàn ò bá pè é kí wọ́n pè ní alúwà kí wọ́n pè ní gbogbo ẹ̀ téèyàn ò ní jáde síta rí èèyàn pàápàá jùlọ láti lè kírun àwọn ọ̀run tá a ṣe lọ́rùn èèyàn kíyàn kí pẹ̀lú àwọn èèyàn bí ká kírun jama bí ká kírun eid bí ká kírun ìrun jumaa kò sí kálùwà téèyàn ń ṣe téèyàn sọ pé èèyàn fẹ́ sí náà bà lékè ọlá tí ò ní bọ́ta wá ṣe àwọn nǹkan yìí àdádálẹ̀ ni ó máa jẹ́ òrìṣẹ́ lámù sàlám pé kò sí nínú islam ara àwọn sàábí ọ̀nàbí sàlám kò dá mọ́tò ní ọmọ home tí ìbá ṣe mistake tí wọ́n ń bèèrè lọ́wọ́ ànábì pé ànábì jẹ́ àtẹ̀rà wa lọ́dà níbi tá a páyọ̀ lọ́wọ́ bá lékè ọlá dé àfẹ́ bóbìnrin ní nǹkan ṣe ànábì sàlám bí rárá kò sí nínú islam wọ́n máa sọ pé tọ́nà bíbá fún wa ní permission ni pé ẹ ṣe wọ́n á tẹ̀ra wọn lọ́dà torí pé wọ́n fẹ́ kí nǹkan kan di wọn lọ́wọ́ níbi sínú ọba àdìkíọ́lá ṣùgbọ́n nu christianity àwọn eléyìí wọn wà lọ́lọ́run bá àdìkíọ́ sọ pé wàá rọ̀bà ní yẹta ibteda uha ìmọ̀ sínú ọba àdìkíọ́lá báyìí àdádálẹ̀ nínú ẹ̀sìn tiwọn náà kò sí ní tó sọ pé kí yẹn má fẹ́yàwó kí yẹn má bímọ nínú ṣẹ̀ríà ọlọ́run bá àdìkíọ́lá olùsìn náà làwọn èèyàn tọ́ka lórí láwọn tó wà lórílẹ̀ lásìkò náà òun lẹ́ni ẹni bá dọ́dọ̀ ẹ̀ ó bá ní kọ̀tọ́l tó tí àtẹ́rùn wọ́n ti sẹ́ èyí náà sẹ́ mo ti pa 99 o fàálì mìntọ́ọ̀bà tí fàálà mìntọ́ọ̀bà ṣé wọ́n rí darí jẹ́ ọlọ́ọ̀bà lékeọlá ṣé tí ń bá túbá ọlọ́ọ̀bà lékeọlá yóò gbà túbà mi ẹni bá rí bí ah 99 èèyàn kan lásán gan ọmọ bọ́lọ̀ ń bà lékeọlá ti bàbára kíyàn pa tó ọlọ́run ò lè darí jẹ́ láéláé o yẹba ògbé tó sọ́lọ́ òní dáríjì òun fàkọ̀tẹ́lẹ̀hù fàkàmẹ̀lẹ̀ bí i mìíà ògbé tó ọlọ́run ọba pa òun náà ó pé mélòó ó pé 100 àwọn afá ṣàlàyé pé ìyàtọ̀ wà láàrin kíyàn ju olùsìn náà bá lékeọlá àti kíyàn jó ní mímọ̀ ṣùgbọ́n láwùjọ tá a wà àwọn èèyàn sábà máa ń dà á pọ̀ kódà àwùjọ tiwa ó tún wọ̀ sí débi pé gbogbo ẹni tó bá wọ jàlábíà ẹni ni kódà kò fi ẹ̀ sí yàtọ̀ nígbà míì láàrin olóòṣà àtẹ̀ntáwọn èèyàn pè láàfà àbí kí ni yàtọ̀ lẹ́ni tá a wá bá pọ́lọ́run bá pé a níṣòro ẹ ṣàdúrà fún wa tó wá sọ pé tó ntẹ́ ṣe ni pé ẹ wá yọnu ayé báwọn ayé ti wà ń ọlọ́run bá lékẹ́lá ló dá sọ́mà àti ilẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ló kó ayé lọ́wọ́ ẹ wá yọnu àwọn àwọn àfáà àwọn tí wọ́n ń pè láfà tó ń sọ̀rọ̀ eléyìí tásìkò nígbà wá láti mẹ́nubá yọkà àbí méjì nínú ẹ̀ so àwọn yóò pè ní àfààní ni káàkiri ìwádìí tó ń sin náà bá àlékè lórí mọ̀ a máa ìyàtọ̀ máa wà láàrin tó ń sin náà bá àlékè ọlá ẹni tó ń ṣe kí ni ẹni tó ní mẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ gbà ní ẹni tó fẹ́ sin náà bá àlékè òun ṣáà nífẹ̀ẹ́ pé kóun sin náà bá àlékè ni ìgbà míì gan máa kọjá àlà tí ò bá símọ̀ tí ó ga èdè alimami malik máa ń sọ wípé àwọn kan wọ́n rò pé àwọn lè sin náà bá àlékè lórí àìmọ̀ kan fàkọ́rọ̀jú àlá ummati muhammad bisuyuf kí ló wá padà ṣẹlẹ̀ sí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti ìran ìjọ anábì sallallahu alaihi wasallam tí wọ́n pè wọ́n ní kéfèrí ìran wọn làwọn boko haram àwọn tẹ̀m̀fẹ́ mọ̀ká ìdá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní boko haram tó ń tẹ̀m̀fẹ́ mọ̀ká ìdá ọ̀pọ̀lọpọ̀ wọn hufadul quran ọ̀pọ̀lọpọ̀ wọn ló wá quran sórí ṣùgbọ́n islam gba báyìí wọ́n gba báyìí báyìí musa sam ṣe ròyìn wọn nìyẹn ó ní kọ́mún hudẹ̀fẹ́ ul asnan àwọn èèyàn tó jẹ́ pé ọ̀dọ́ ni wọ́n sọfàhà ul ahla ṣùgbọ́n ròyìn wọn wọ́n ponú wọ́n yẹ kọ́rọ̀ òun al-Qur'an wọ́n mọ̀ ha Qur'an walakin la yujawiz taraqiyahum ṣùgbọ́n kò ní kọjá gbòǹgbò wọn ayé wọn ní gbọ́yé so èyàn ò lè sí náà bá lékè àfikún ẹgbẹ́ èèyàn wáyé mọ́ irú ẹ̀ ṣe arákùnrin yìí nígbà tó ń gbé tó sọ́lọ́ òun dáríjì mi nígbà áà kò sí dáríjì o ẹni wá gbé tó kò sí dáríjì ó bá pa àwọn náà fàkàmbala bíi mi àbájẹ́ mélòó ó pé 100 ṣùgbọ́n èrè ọkàn tó ti ẹni ìlàkọ́kọ́ máa rìn káàkiri pé ta ló nímọ̀ jù kò tó gbádùn ó wá ṣe ń béèrè bẹ́ẹ̀ pé ta ló nímọ̀ jù lórílẹ̀ òun fẹ́ ba ní gbólóhùn òun fẹ́ ba sọ̀rọ̀ tí wọ́n á fi tọ́ka ẹ̀sẹ̀ tó ní mímọ̀ ó wá lórí ẹ̀ tó nímọ̀ yìí ìyẹn wọ́n ń gbé hálí mẹ́ntọ́ òbàtì ṣọ́lá ọba àlékeọlá ṣí ó dáríjì mi báyìí bó ti bá 100 báyìí ó ṣe wọ́n yẹ̀húlù bẹ́ẹ̀nà húwọ́ bẹ́ẹ̀nà tọ́ọ̀bà ó ní bẹ́ẹ̀ ni <clears throat> ó ṣẹbọ ọlọ́run bá lékiọlá ṣe tán àti dáríjì ẹ̀ kò sí nǹkan kan tí ó kọ dí ìdáríjì ọlọ́run bá lékiọlá àti ìdáríjì tó ń wáyé ó ní ṣùgbọ́n o ó ní intonic ilà kẹ́dàwákẹ́dà ṣùgbọ́n tó bá tuntun bá ìlú tó wà tó ti ń pààyàn yìí ó kúrò ń bẹ́ẹ̀ fa ìnàbíyà onẹ́sẹ́ni إلى انطلق إلى أرض كذا وكذا فإن بي أناسا يعبدون الله فأعبد الله معهم oni ó kó olùtò wà yìí ó wà lọ sílùú báyìí báyìí ìlú lágbájá ìlú tàmẹ̀dù ìlú làkàṣègbè ó lọ ọbẹ̀ torí pé àwọn èèyàn tí ń wà nù lóyìí ya àbùdónà la ń sin náà bá àlékiọlá fábùdílà àmà àhùn ìwọ náà sin náà bá pẹ̀lú wọn wọlé àtẹrùjẹ ìlà áùdíkà hàdà fa ìnáha arúgbó sọ máa wá padà sílùú ti kó yìí o torí ìlú yìí ìlú burúkú ni fàntọ́lọ́kà arákùnrin bá kú nínú ìlú tó wáyé àwọn àfáà ní pé lárọgbọ́ tó wọ́n bẹ̀ ní pé gbogbo ẹni tó wá fẹ́ túbá yóò kó láwùjọ àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń dẹ́ṣẹ̀ yìí ẹni tí wọ́n mọ́ ṣe ṣìná tó bá fẹ́ túbá lódodo yóò kó láwùjọ àwọn tí ń ṣe ṣìná ẹni tí bá mọ tí kódà kó má ní owó mọ́ tí ò bá kó láwùjọ àwọn tí ń mọ tí kò ní fọtílẹ̀ o gẹ́gẹ́ ẹni tó wà mú sìgá gbogbo ẹni tó bá ti ń ṣe ń tọ́lọ́wọ́n bá lékẹ́ ọlábá kọ̀ lára tó fi ń dáa jù láti ṣe tó bá fẹ́ tó bá lódodo onígbé kó láàrin àwọn tí wọ́n jọ ń ṣe kíni tí wọ́n jọ ń dẹ́ṣẹ̀ yìí arákùnrin ó wá kó nínú ìlú ìlú tọ́ fantalaka hatta ìdá nasafa tariq ata ummout ó wá dé lájẹ ọ̀nà ó kó ń lù tí wọ́n ti ní kó tó bá fẹ́ tó ó dé lájẹ ọ̀nà ikú bá pa á àwọn màláìkà méjì wá sọ̀kalẹ̀ màláìkàtù maut eh, màláìkàtù rahma wa màláìkàtù al'adha àwọn màláìkà kẹ́ wọ́n sọ̀kalẹ̀ àwọn màláìkà yà tí wọ́n ń fi àjẹ́ ni wọ́n sọ̀kalẹ̀ àwọn méjì ṣe fàǹfà pé ta ni ó mú lára àwọn méjèèjì àwọn màláìkà kẹ́ ni pé tábà ó ní ẹni ti túbà ẹ̀rí pé tó ó mójúlébi tí wọ́n ní kó lọ ni jáà ta iban mukbilan bi qalbihi ila Allah pé ẹni yìí nú ọkàn ẹ̀ ó ti tó bá sọ̀rọ̀ lọ́wọ́n bá lékè ọlá ìkẹ́ ló yẹ kó rí lé ní àwọn màláìka yà ń sọ pé innahu lam ya'mal khayran qattu wọ́n ní pé ẹni tẹ́ ń sọ yìí kò ṣiṣẹ́ olórí kan rí tí lọ́ba bá fi qattu sí nǹkan rárá rárá lam ya'mal khayran kò ṣe dáadáa kan qattu rí ó wá kú sójú ọ̀nà ìyà kó jẹ́ ọlọ́wọ́n bá lékè ọlá ó bá súnmọ́ màláìka ẹ̀dẹ̀ kẹta sọ̀kalẹ̀ amẹ́lẹ́gà kó kọ́ àwọn méjì tó ti sọ̀kà àwọn gúrùpù méjì tó ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ yìí fi sóòrọ̀ ti àdẹ̀mí ṣùgbọ́n màláìkà ẹlẹ́ẹ̀kẹta yìí òun wá láwọ̀ èèyàn ó bá ní wọ́n bá fi ṣàdájọ́ láàrin ara wọn àwọn màláìkà níbi eléyìí ní òjòjọ́ láàrin wa ó bá sọ fún wọn ni pé kíṣù máa bẹ́ẹ̀nà àrùdẹ̀yìn ìgbà tẹ́ni ọ fẹ́ dájọ́ ní pé ni pé a fẹ́ mọ ibi tí ó ìlú tó ń lọ ní tó fẹ́ túbá ẹ̀wọ̀n ilẹ̀ méjèèjì èyí tó bá súnmọ́ jù ní méjèèjì ibẹ̀ lẹ́mọ̀ mú lọ nínú ẹgbà ọ̀rọ̀ míì òríṣẹ́ lámùsọ̀sọ́lám ní pé kódà ó súnmọ́ ilẹ̀ ibi tó ti pààyàn ju ibi tó ti rí kẹlọ fa auhallahu tabaraka wa ta'ala ibi tó ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tó ń lọ tó ti fẹ́ túbà yẹn ìwọ ṣe kí ni ìwọ súnmọ́ ìyẹn ni pé tí ìbáṣepọ̀ lọ́wọ́ ń bá àlíkẹ́ lápàṣẹ bẹ́ẹ̀ fúnlẹ̀ àwọn màláìkà yẹn ni ìbá ṣe kí ni àwọn náà ni wọ́n bá mú lọ ọwọ́ àwọn ó wá di pé àwọn màláìkà ìkẹ́ àwọn ni wọ́n mú ẹnì yìí lọ àwọn afọ́ máa ń ṣàlàyé fún wa pé ìgbà míì rèé kò dẹ́ ṣe ìgbà míì gan àníyàn mùsùlùmí aṣíwájú iṣẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ tó náà ní ọ̀pọ̀ òun fẹ́ ṣiṣẹ́ dáadáa tí ò wá ríṣẹ́ dáadáa yìí ṣe abẹ́ tó ní ṣe dáadáa kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò wá ní nǹkan ṣe mọ́ wọ́n mọ kọ́ kalẹ̀ pé tó ẹni ṣe ń ṣe dáadáa lọ ni ẹni tí mo wá sí jùmọ̀ tó wá di pé tó àárẹ̀ wá dé kò lè jáde nílé mọ́ gbogbo ìgbà tí ò ráyè jáde yẹn wọ́n mọ kọ́ ládàlẹ̀ ní pé ó ṣe kíni ó ṣe jùmọ̀ náà ẹni tó wà lọ́kọ̀ ẹ̀ pé òun fẹ́ ṣe hajj tọ́lọ́wọ́n bá lékẹ́ lọ́wọ́ wá taari owó fún Khalid ibn Walid lára àwọn general olùṣẹ́lá musulmasalam ni kódà olùṣẹ́lá sọ́sá máa ń pè ní Saifullah al-Maslul ìdánlọ́ọ̀bá àlékiọlá tó yọ kalẹ̀ fáwọn ọ̀ṣẹ́bọ gbogbo ogun tó wá jà orí ibùsùn náà ló wá kú sí ó wà lórí ibùsùn náà wọ́n pé ah ṣó wáyé kóhun ṣe kí ni kóhun kú sórí ibùsùn ni àwọn ìbá máa sọ pé ikú ogun ni ó pa akíkanjú ohun òye kóhun kú sí ibà ìkó wá tó rántí pé ọlọ́run bá àlékiọlá sọ pé gbogbo ẹni tó bá gbòòrò pé òun ó kúkú ṣẹ̀hídí àárín àwọn ìgbédìnde ṣẹ̀hídì lọ́wọ́n bá lè kí olóògbé dìde lóògbé alkiyama ò bá kú sórí bẹ́ẹ̀dì ẹ̀ bó ti rí báyìí náà lórí fẹ́ṣẹ̀ ẹni tó fẹ́ túbá nísìnyí bí arákùnrin yìí tó wà wípé ó fẹ́ lọ jalè níwájú pé àwọn ọlọ́pàá mẹ́rin padà àwọn ọlọ́pàá yìí wọ́n mú mi ti bá jalè eléyìí kódà kó má jalè yẹn wọ́n kọ ẹ̀ṣẹ̀ ilẹ̀ gbóṣe ni kó jalè ẹni tó pé aids dé ló fi pé ah, òun ò rí ṣìnà ṣe mọ́ eléyìí ò túbá torí ọlọ́run ẹni yìí tó túbá nu hadith tó ṣe lámàsàlám ṣàlàyé yìí fún wa yìí ó túbá tọkàntọkàn ni tí ìbá ṣe pé túbá tọkàntọkàn ni ìgbà tó ti pa ẹni tó ní grounded ní pé kò sẹ́jọ́ tó ti pa grounded nílé kó máa ṣe kí ni kó máa pa èèyàn lọ ṣùgbọ́n èèyàn ọkùnrin òjò gbádùn ló fi ń tọrọ pé ta ni ó báwọn ṣé òun ò di túbá ọlọ́run bá àlékè ọlá àwọn ṣẹ́rí padà torí gbogbo èèyàn gbogbo ìgbà tíyàn bá ti dẹ́ṣẹ̀ èèyàn jìnà sọ́rọ̀ ọlọ́run bá ni onígbé èèyàn ń ṣẹ́rí padà sọ́dọ̀ ọba dẹ́dà igbe tó in tó pa wá láṣẹ àmúṣẹ o àbí n tó ní ká má ṣe àṣe dáríjìn wá kò sì fọ̀ wá mọ́ eléyìí ni ìyàtọ̀ láàrin adam àti shaitan adam shaitan àti túbá pé tó wá ṣàṣìṣe ni ṣùgbọ́n shaitan níbi rárá kò sí tó kàn òun kọ́lọ́n bá àdíkẹ́ ọlá kó ṣe túbá fún ní ìṣóṣe rọrùn fún wa látúbí lágbàrẹ̀ ọlọ́run bá àdíkẹ́ فاستغفروا لذنوبهم ومن يغفر ذنوبا إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون àwọn tó yẹ pé tí wọ́n bá ṣe aburú àbí wọ́n ṣiṣẹ́ kan tó yẹ pé iṣẹ́ tí ò dára Ọlọ́run bá lékiọlá àbí wọ́n ṣàbòsí ẹ̀mí ara wọn dhakaru Allaha wọ́n rántí Ọlọ́run bá lékiọlá fastaghfaru li dhunubihim ìdí wọ́n rántí Ọlọ́run bá lékiọlá yẹn yóò wá tì wọ́n lọ sí pé wọ́n tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run bá lékiọlá wa man yaghfiru dhunuba illa Allah ta ni ó tún dárí ẹ̀ṣẹ̀ jì ní tí ìbáṣọ́ náà ń bà lékè ọlá wọn sì ní dúró lórí tí wọ́n ṣe yìí ala ma fa'alu wa hum ya'lamun lórí wọn bá tí wọ́n bá mọ̀ pé tó nǹkan yìí ẹ̀ṣẹ̀ ni kíyàn tẹpẹlẹ mẹ́ṣẹ̀ ó wà lọ́ra anti Islam kọ kọ́lọ̀mbà lékè ọlá fún wa ní àgbóyè sí àwọn àfáàní pé májẹ̀mú mẹ́ta ló gbọ́dọ̀ lẹ́yìn gbọ́dọ̀ tì síwájú kọ́lọ̀mbà lékè kó tó gba tuntun bẹ́yìn bí kanu májẹ̀mú yóò bá sí ń bẹ̀ èèyàn tú bá kò wọlé rọ̀ lọ́wọ́ bá àdíkẹ́ ọlá aláwọ̀kọ́ wọn alẹ́ ìkìlá alìmáàsíyà kẹ́kọ́ tó tí mo ń ṣe yìí mi ò ṣe mọ́ mo ṣe báyìí sọ́lọ́wọ́ bá àdíkẹ́ ọlá mo sì fẹ́ tú bá tí mo ṣe yìí mi ò ṣe mọ́ anadama aláàfin ìlíhà kí wọ́n sì banú jẹ́ lórí tí wọ́n ṣe ẹni tí wọ́n sọ fún nísìn pé tó kí wọ́n mọ tí amamúyàwó náà kí wọ́n ṣẹbọ́ amamúyàwó náà tó wá ní pé tó sí ọ̀dọ́rùn rí ni eléyìí òṣìṣẹ́ àti túbá torí pé n tó gbọ́dọ̀ síwájú ní pé kíyàn ṣe táà tó pé nǹkan ìwọ̀n fẹ́ gbèjù sílẹ̀ kíyàn sì bánújẹ́ lórí téèyàn ṣe yìí ẹlẹ́ẹ̀kẹta kíyàn wá pinnu pé nǹkan tí mo ṣe tí ò dá tí mo bánújẹ́ lórí yìí mi ò ní débẹ̀ mọ́ èèyàn máa pinnu ńgbà míì ṣùgbọ́n torí pé ẹ̀dá tó lọ́wọ́ bá lékè ọlá dá wa ẹ̀dá tó lẹ́ni èèyàn sì padà síbi ẹ̀ṣẹ̀ yìí lóde ìwọ̀n ìgbà tí májèmí mẹ́ta yìí bá ti pé àwọn yorùbá máa sọ pé ẹ̀ṣà mọ́mọ́dá kò ní ìdáríjì mi ò mọ́bi tíra tí wọ́n ti ka ìyẹn irọ́ ìyẹn máa mọ̀mọ̀ dẹ́ṣẹ̀ torí pé ẹ̀mí ẹni lé ẹ̀mí ẹni ṣe kí ni ó lẹ wa khuliqal insan da'ifa adọ́mọ èèyàn lẹ́dà tó lẹ lónìí ìwọ̀n gbàtọ́ pé èèyàn ń dẹ́ṣẹ̀ yẹn èèyàn dẹ̀ ń túbá ní túbá tòótọ́ ọlọ́run bá àlé kíra ọmọṣe kíni yóò mọ̀ gbà túbá olúwẹ̀ ṣùgbọ́n tí máa ń sábà ṣẹlẹ̀ tó bá yẹ pé èèyàn tẹpẹlẹ mẹ́ṣẹ̀ yẹn èèyàn ń ṣe látúnṣe tó ṣe ní pé àti banújẹ́ lórí ẹ̀ṣẹ̀ tíyàn dúró lórí ẹ̀ a máa nira so at the end of the day àwọn májẹ̀mú tuntun báyìí ó lè má pè mọ́ ṣùgbọ́n lórí ìwọ̀nba tí yàn bá ń banújẹ́ lórí ẹ̀ṣẹ̀ tí yàn dá ọlọ́ọ̀ba àlékè láṣetá àṣekíni àti dáríjì olówó ẹ̀ wọ́n wá ní eléyìí mẹ́ta ta kà yìí láàrin wa tọ́lọ́ọ̀ba àlékè ọlá ni èèyàn túbá nísìnyí pé ah mi ò kírun mo túbá sọ́rọ̀ ọlọ́ọ̀ba àlékè ọlá mẹ́ta yìí láàrin wa fẹ́ṣẹ̀ ta ṣẹ̀ sọ́lọ́ọ̀ba àlékè ọlá ni tó bá gbẹ́ láàrin ọmọ èèyàn síra wọn ìkànwakùn yóò mọ̀ tó pé láàrin ọmọ èèyàn síra wọn torí pé wọ́n gbé alìkìyàmà bí islam ṣe tètò ẹ ní pé tó ẹ̀ṣẹ̀ wa síra wa agbẹ̀sán ẹ̀nìyàn gbé alìkìyàmà ló fi jẹ́ pé ọjọ́ gbé alìkìyàmà ànábì ìròyìn ẹ̀ débi pé ẹran tó níwò nílé ayé ń bí tó kàn yìí tí ò níwò torí pé ọjọ́ déédéé lọ́jọ́ yìí ẹran tó níwò tó kàn yìí tí ò níwò èyí tí ò níwò òun náà ó wu padà yóò kàn tẹ̀ padà bó ti jẹ́ pé àwọn ẹranko yìí kò sáré jẹ́nà tí wọ́n wọ̀ kò sì síná ẹnìkan ò ní wọná ẹnìkan ò ní wà lùjẹ́nà kó wá jẹ́ pé ẹnìkan ṣàbòsí ẹ̀ ó wà lùjẹ́nà wọ̀ kódà kẹ́ni jẹ́ kèfèrí iná ìsìn ni ó wọ̀ ẹnìkan wá jẹ́ mùsùlùmí tó fẹ́ wà lùjẹ́nà tiẹ̀ ẹni tó bá fẹ́ wà lùjẹ́nà tó ń jẹ́ mùsùlùmí ṣe wá ṣàbòsí kèfèrí kèfèrí yóò gba ẹ̀san ẹ̀ tó wọná ẹni tó ṣòfò jù kọ́lọ̀mbà àlíkẹ́ má jà ṣòfò lẹ́ni tó sin lọ́wọ́ bá àlékẹ́ ládó góngó ní ayé ṣùgbọ́n gbà tó dé alkiyama àwọn èèyàn tó bú àwọn èèyàn tó lù àwọn èèyàn tó gbówó wọn àwọn èèyàn tó ṣe 419 fún àwọn èèyàn tó ṣe yahoo yahoo fún àwọn èèyàn tó pa yàtọ̀ tó fẹ́ di president àbúfẹ́ di governor àwọn èèyàn tó pa àwọn tó hábọ̀ fáwọn èèyàn pé ẹ má pa àwọn èèyàn lọ kábà fi lè dí ìtafẹ́dà yìí yóò lẹ́ṣẹ̀ nú ẹ̀ àwọn yìí wọ́n gba ẹ̀san wọn ìyẹn a máa bọ́ ní ayé ń bí kólẹ̀ romi orí pé tó ọwọ́ ti fẹ́ bà mí yóò parẹ́ tó ó parẹ́ dọ́dọ̀ mi làlù kìámà àwọn tó pa yìí ò ní lọ kódà débi pé ẹni tó bá pa oyún inú ọmọ tó bí fúnra rẹ̀ olóbi lóòótọ́ ṣùgbọ́n kò ní wọ àlùjànnà àgbàtọ́ ìbá tó gbẹ̀ sánà ìdàlù kìámà láwọn afáfin nófin wọn ni pé kókó la mabniyatun ala al-musamaha ẹ̀rí ẹ̀tọ́ lọ́wọ́ bá àdékẹ́ ọlá tó bá díyọ̀ bí alìkìyàmọ̀ tó bá fẹ́ wà alìjẹ́nà kò sẹ́ni kan tó lè fàpàrà pé má wọ̀ bẹ̀ àràkìyàn hukuku nas mabniyatun ala mushaha ṣùgbọ́n ẹ̀san àwọn ẹni tó wà láàrin àwọn èèyàn síra wọn ẹ̀tọ́ àwọn èèyàn wọ́n gbá o lọ́rọ̀ bí alìkìyàmọ̀ kọlọmbà àdékẹ́ọ́lá kó ìtúbá ní rọrùn fún wa kọlá àtúbẹ̀ lágbára Bismillah alhamdulillah, الحمد لله wa الصلاة ala على من لا Our khutbah today centers around the hadith narrated by Imam Bukhari and Muslim in which the Messenger of Allah told us the story of a man who killed 99. So his conscience pricked him at that point in time when he killed people up to the point of 99. His conscience pricked him and he asked people, Tell me who is the most learned of the people on earth. And then they told him that there's a worshipper of Allah, a monk. It's just the, the English word for rahib that came in the hadith, a monk. People who will, out of the fear of Allah subhanahu wa ta'ala, they would ostracize themselves from society. And they will go and live in a cave or somewhere. Some of them will castrate themselves. It's not like the Catholic priests today who don't castrate themselves and at the end of the day they'll be sleeping with boys or abusing people sexually. Those people, some of them will castrate themselves. Some of them will torture themselves because they want to get close to Allah subhanahu wa ta'ala. So this was a person that he was told that is knowledgeable. So when he came to him, he asked him, Halli min tawbah. Would Allah forgive me? I have killed ninety-nine." And the man, so what is a worshiper? He is not knowledgeable. is not all the time that knowledge comes with worship. It is not all the time that knowledge that every worshiper is a knowledgeable person. Especially this part of the world whereby everybody that wears jalabia or sports a beard immediately becomes an afar. as the case may be. And i said also in the Yoruba version that some of these people we feel are uh, worshippers are not different from idol worshippers. I mean, you go to somebody to tell him about your problem, and he tells you that for your problem to be solved, you need to pacify the Yoruba pantheon of gods. You need to pacify the so called Aye who are in control. I mean, this is not different from the shirk of the Arab. So he went to this worship and said, I killed 99, and I was like, Ah, Allah will not forgive you. So when a man heard that, so Allah will not forgive me, he killed him and made it 100. So since Allah will not forgive me, but his conscience did not allow him to rest. He continued asking, Who is the most learned of people on earth? Until he was told that there's a learned man. And he also went to that learned man and asked him, I've killed a hundred now. It's no longer 99. If now a hundred, Halim in Tawbah, would Allah forgive me? And that man said, Of course, Allah would forgive you. Who has the right and audacity to stand between your repentance and the mercy of Allah subhanahu wa ta'ala? But if you are going to repent, you must leave the community you are in. Ulama derive from this that if you want to repent, you must leave the circle of friends you have around you who you are committing the sins together with. So I gamble So assume I gamble, uh, Niger Bet, uh, 1990, all those uh, things, Baba Jebu and things that have become popular now. Uh, unfortunately, it is these things that are very popular in our community, and they are things that bring money very easily now. If you move from Badore here to Aja, count the number of beer parlors, uh, nightclubs, uh, and Baba Jebu that you find on along the along the street, and count the numbers of legitimate businesses you find there. You find that is what grows in, in our society. So he told him, if you want to seriously repent, you must leave the circle of people you are moving with. Leave this place. the It's an evil land. And go to this land where people worship Allah subhanahu wa ta'ala so that you might worship Allah subhanahu wa ta'ala with them. And the man left. But when he got to the middle of the road, he died. And then angels of mercy and angels of punishment came each laid a claim to him. The angels of mercy said, This man has truly repented. He has repented. That's why he set out. And the angels of uh, punishment said, No, no, no, no, no. He has not done any good deed in his life. We deserve to take him. Allah sent a third angel, or an angel that joined the two groups, the two earlier groups we were debating. And this angel came in the form of a man and then they made him a judge. Okay, you judge between us. This man has done so, so, and so. Who should take him? And that one told them, he said, This is what you are going to do. You are going to measure the distance between where he died and the town he left, which is the town of evil, and the town he's going to, which is the town of what? Of goodness. Any the, the, the nearest town he is to is what he deserves. If he was nearer to the town that he came from, where he was committing sins, then the angels of punishment supposed to take him. And if he's nearer to the, uh, to the land where you have past people, the angels of mercy should take him. In the narration, the Messenger of Allah said that Allah actually instructed the land, the distance between that man and the place he was going to, to shrink. And that was why, at the end of the day, the angels of mercy were the ones that took him. So a man may not do good deeds, but if he's sincere in his repentance, Allah subhanahu would admit him to Al Jannah. And we have instances like this that the time will not uh, uh, uh, allow me to, to talk about. There are people who did not offer prayers. There are people who did not give zakah. And at the end of the day, because of their sacrifice and their commitment and sincerity, Allah subhanahu wa ta'ala would admit them into Al-Jannah. May Allah subhanahu wa ta'ala make our tawbah sincerely for Him. Um, very briefly, before our tawbah can be forgiven, there are three composite uh, components. The first is that the individual must stop sinning. It's not somebody who tells that this is a sin and tells you that, well, have you gone to heaven before? Do you know that that hellfire even exists? That's, <laughs> he has even compounded his case. Because we are saying we don't even know the, that is now kufr. You are disbelieving what Allah SWT has said. You must stop that sin and you must be sorrowful because of what you have done. And you must decide that you will not go back to that thing again. So when you make this decision, even if you sin after that, Allah SWT is ready to forgive you in as much as these three components as are, are, are there. Some will say that if you deliberately sin, Allah will not accept it. No, that's not what the evidence says. The evidence says that if you, if all these three components are found, then you are Allah subhanahu ta'ala will accept your, your repentance. And the fourth one, this is between you and Allah subhanahu ta'ala. But if it is between us as human beings, then there's a fourth one. You must find a way of making amends. If you stole a person's money, make a sincere effort to return the money. If you stole a person, if you backbite a person, make a sincere effort to ask that person for forgiveness. May Allah SWT give us a firm understanding of the day. Uh, I, I want to seek our indulgence. I just want to take just two, three minutes of our time. We're supposed to start praying now. But these two, three minutes are very important. We find young Muslims who do Yahoo Yahoo. And then At times you find some of them. I think there was a there was a young man who gave me money. The second time he brought the money, I told him what I looked at him. I said he's very young. I asked him, "What work do you do?" He said, uh, "Mom and brows." <laughs> so I said, "Okay, uh, I won't return this money, but tomorrow afternoon, come and meet me." I did not see him again, but I wanted to advise him. Even if the person you collect his money illegally is a white person, if, eh, even if it's not if it is green if the person is green in as much as that person is a human being he will collect his right on the day of resurrection and i wanted to advise him that look when you do your yahoo yahoo as the case may be eh, you find young people doing this and it, it seems to bring easy money and then you find certain scholars as someone who said eh, wọ́n ní àwọn èèyàn máa ṣe yahoo unfortunately we have people who say that That iṣẹ́ wo níjọba fi ilẹ̀ wọ́n mọ́ sí yàwó yàwó lọ́ntí ẹ ọmọ ń tẹ́kí ní lórí guinness kó wá sharia says this is haram even if you don't see the and you cannot give the evidence that they, they took our forefathers as slaves are you the person they took as slaves that is their own problem with Allah they will answer it they will answer it so my advice to people like this is that look this uh, yahoo yahoo you are doing you can you can leave it off and the skills you have you have gotten from using the internet you can put it into legitimate use some of them are not aware that some of what you do with yahoo yahoo you can do it legitimately and earn money we have things like bitcoins uh, or bitcoin whatever they call it which ordinarily i would hold the position like this halal and people are making money that you cannot make from yahoo yahoo from that bitcoin When it started, it was very, it was a very insignificant uh, uh, uh, value, but it is now very, very expensive. You can make far more money legitimately than no policeman will challenge you from from from bitcoins. You can make money from programming. You already have skills, programming skills. You just need to hone your skills and and develop applications, and you earn legitimate money in that. This is to tell us that in spite of how we feel, our crimes are mighty we should know that Allah subhanahu wa ta'ala accepts our forgiveness. And do not assume that, okay, if I hit Yahoo Yahoo and I have uh, millions of naira, if I give the imam 500,000 naira, Allah will forgive the sin. No. If you give me the 500,000 naira, since I don't know your work, I will collect it and use to build the mosque. Me, I do not have a problem with that. I collect it, use to build the mosque. But you will not have the reward. And it does not purify your money. Inna Allah tayyib la yakbalu illa tayyiba. Allah subhanahu is pure and he does not accept anything except what is what? What is pure. So giving money that is haram to a mosque or sending people on Hajj with it does not purify that money unless we make the sincere intention that we want to change. So if I if I have illegitimate money now and I want to repent, okay. So inshallah tabaraka ta'ala we would discuss this in our next khutbah. May Allah SWT give us a firm understanding of the deen and keep us and preserve us to the next Juma. Inna wali dhalika wal qadr ali. Uh, we ask Allah subhanahu wa ta'ala, àwọn tí wọ́n fẹ́ túbá nídìí ẹ̀ṣẹ̀ kan àbí kejì kọlọmbà lè kí a ṣe rọrùn fún wa láti ṣe ẹlòmí àmà wò pé tó ń ṣẹ́ta ń ṣe haram ni tàbá fílà nírò jẹun rárá kò rí bẹ́ẹ̀ ọlọ́mbà lè kí a ní pé mantara ka ṣe ànìlá àwọ́dọ̀hùlọ́hù bí khairu minhu gbogbo ẹni tó bá gbé nǹkan jù sílẹ̀ torí ọlọ́mbà lè kí ọlá ọlọ́run ó fún so kọlọ́mbà lè kí ọlá kó fọwọ́ wa mọ́ kó fẹ̀mí wa mọ́ kó gba ìbádà wa ọlá الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا